kò sẹ́rí ń dáńpẹ̀ ní kánà abọ́lọ́n bá ṣe kọ́ wá látọ̀dọ̀ rẹ̀ yóò lè díẹ̀ kí ọ̀kan lówó tójú bọ̀ o. gbogbo ọ̀nà lèmi ọmọ lára àbẹ̀fẹ̀ ni màá fi rí pé mo yí gbogbo ègún burúkú tó ń bá ń jà nínú ìpínlẹ̀ yìí padà. ọ̀rọ̀ yìí ń jọ mí lójú o lọ́nà wo. Ọlámídé hmm. lẹ́pẹ̀lẹ́ ọmọ gidi. bẹ́ẹ̀ni. òun sọ̀rọ̀ bí ẹni tí nǹkan ṣe oh. ó fẹ́ yí nǹkan pàjọ́ ta ni ẹ kí ni ẹ kí ló kọ inú ẹ ṣe bí ìṣẹ́bẹ̀ kù ìdílé mi. ẹ mo tó ṣẹlẹ̀ ju gbogbo ẹ lọ ká tó máa lọ àṣàlà ìlú ó láti mú kan lọ́nà ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n Ọlámídé lọ wá ọmọ mi fún mi tó o bá lọ wá ọmọ mi fún mi gbàdúgbàdú àgbò wá àgbàdo lọ́wọ́ yìí. ìgbà wo ló máa release ẹ̀kọ́ wọn bá tiẹ̀ lọ. gẹ́gẹ́ bí ìkìlọ̀ tí mo ṣe látẹ̀yìn kò yí padà o nítorí tí wọ́n bá lè pín yàpẹ́rẹ́ ní tí ó tẹ̀yìn ẹ̀rọ kò ní dá o. mami ṣé mo pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn níṣẹ́ ló dàbí pé wọ́n bu nǹkan tútù sí mi lọ́kàn ọkàn mi dẹ̀ balẹ̀. tó bá fi lè jẹ́wọ́ àbí kò sọ fún ìdá àlàyé kankan kò lè fún wa. kíkú kẹ́ ẹ̀. àìsàn ẹran tán ní ogun gbá ìwọ lónìí. ó ṣe pàdé ẹ. àyẹ̀wò ń lọ mákànnà máa fi ṣe out. alpha nípa informations àwọn ọmọ sanda tí mo fún yín. gbogbo wọn ti wà lọ́gbà sanda nìkan ló kù. torí máa nídìí ẹ̀bẹ̀ gangan lórí sanda wọ́n ní láti mú sanda tó bá gbà ni mo fẹ́ fún. ọmọ burúkú bíi tèmi ní sanda. Mm ọmọ burúkú ni sànda ọmọ burúkú bí èmi lòun náà ṣááyé ní ìwé oṣù ó kàn yẹ pé gíràn ju gíràn lọ ni ọmọ pọ́pọ́ náà lọ ga sùn ta bọ̀ ìṣá ló bá dé ìyá ẹ̀ ní street mo máa fíìsì òun náà out mo á fà lójọba lọ́wọ́. Kútì ọlọ́nu o lè kú láláì o. o Kútì. ó ṣèpàdé olófòfò yẹra o mo fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ. ó ní ibì kan tèmi àti ẹjọ́ fẹ́ dé ó ní ìrìn kan tèmi àti ẹjọ́ fẹ́ rìn ó ní ilẹ̀ kan tí mo fẹ́ ká jọ tẹ̀ ó máa wúlò fún àmì méjèèjì pàápàá jùlọ ẹ̀wọ̀n ìgbà ní ká fi sí. ìsíwèrè anytime lákan lèmi máa ń wà bí ọ̀pọ̀ àmọ́sí tó bá ti yé egun ti yọ rẹ̀. kùtì oṣù ọmọ ìyá mi ọmọ ọba iskaba iskelebete. Ewa. Ọmọọba. Báyé ṣe ń lọ lọ́pọ̀lọpọ̀ àwọn òtí tí wọ́n ń mọ̀ mo fẹ́ fi hàn ẹ́ ni o. fẹ́ fi ìdí tí òwe àwọn àgbà yẹn tó fi fìdí múlẹ̀ wípé tí nǹkan bá ń jóni lọ́wọ́ ká ṣe kíni ká fi jólẹ̀ gbogbo ibi tó ń wọ ìfarapata èmi ni mo ní. àdúrú lẹ̀ ara àwọn nǹkan tí mo fowó dè mọ́lẹ̀. wà yìí ìwọ try gan nìyẹn o tó bá lè ra gbogbo àdúrú ilẹ̀ tó pọ̀ tó báyìí. Ah. ilẹ̀ ilẹ̀ yóò máa sá mi ní ìka. wà ṣé ò ń bá mi ṣeré ni ṣé mi lò nà bọ́ sí. ay mo ń bí ẹ léèrè ni ṣé mi lò nà bọ́ sí. Oh, set me up. ó gọ ẹ ni ọdẹ ni ẹ ni ìbéèrè òṣì ló ń béèrè lọ́wọ́ mi kò so méjì tí bọ́n jẹ ẹ̀jẹ̀ ló fẹ́ mú ìwọ́dẹ ló Oh, mẹ̀jẹ̀. o oh, set me up ni. bàbá ńlá kú bàbá ẹ̀ ló wà wájú ẹ̀ mo ti sọ fún ẹ láti bẹ̀rẹ̀ hmm. Hmm. tinú èèyàn kì í fèèyàn lẹ́wà ló máa ń yàtọ̀ so set sẹ́ẹ̀tì up ọ̀bù ni èmi ló fẹ́ ṣe nǹkan burúkú fún ó ti gbàgbé pé èmi Kuti nation ó ti gbàgbé pé gbogbo nǹkan burúkú burúkú no street ọwọ́ mi ló wà ìbọn tó nà sẹ́mi yẹn pàdí mi nìbọn o mọ̀ pé bọn ló ń jẹ èmi ló ń ni tó bá yàn ó yà ma ní kó padà lọ báyìí ṣé o mọ bó ṣe lọ ní èmi ìjọba Kuti Kuti. ó ti ya we. Eh, kóńbẹ kóńbẹ kóńbẹ náà. mo ti rí pẹ́ẹ́nu lóní mo rí pé bó ṣe ń fò tó ń ga náà ó tó mi. tá a ló máa mọ̀ bóyá mo gùn tó àbí mo gùn tó ẹ lọ. tó bá jẹ́ tọwọ́ ẹ̀ tó bá jẹ́ pàdé ẹ̀ nìbọn jẹ́ kébi yín wò hmm. máa yin àwọlé. tó bá yin kò ní wọlé. ọmọdé ẹ ò ní níná lẹ́kìtì tá a máa jò. máa jẹ́ kó mọ̀ pé nǹkan tó wà lẹ̀ ó kọ̀ ju nǹkan tí bàbá làkú bàbá ẹ lè mú. tó bá pọ̀ kò lè pọ̀ nínú yẹn fẹ́. màámi. ìfẹ́ mi dé. Lexi. Yoboro. Kí ló ń ṣẹlẹ̀ ń bì? Okay, fún ẹ̀ka ṣẹlẹ̀ mo ti understand pé àárín ọ̀tá ni mo wà but eh, mami ẹ̀yin ríran ni. mo ríran ojú mi ò fìgbà kankan fọ́ rí. òrìṣà mi kí ló ṣẹlẹ̀. ó ní mi ò sọ wípé òun fẹ́ sí ẹja jiná ìdààmú ló pọ̀ o. so kí ni nǹkan tó ṣẹlẹ̀ báyìí. àwẹ̀ ni nothing nothing mo kò fẹ́ kó ṣe léyìí fún mi ni i want you to do this for me mo forí ìyá ẹ bẹ̀ mo fi orí bàbá ẹ bẹ̀ torí tí mi ì bá dá ọgbọ́n tí mo dá yìí àbúrò mi ò ní fún mi ní iléeṣẹ́ kejì láti darí o. so kí ni business tèmi pẹ̀lú company wa tàbúrò ẹ̀. àwọn ènìyàn ṣòro lẹ́yìn ìgbà tèmi àtàbúrò mi ta ní discussion ó jẹ́ kó yé mi pé tóun bá ti fẹ́ ìyàwó ìyàwó òun ló máa darí company ẹ̀ which means pé mi máa step down and me lè step down àwọn ènìyàn I can't please. but only ní complaint ẹ náà kí ló tún wá fẹ́ ṣe complaint àbúrò ẹ̀. àwẹ̀ ni màmá sọ̀rọ̀ báyìí náà òun kí ló dé tó ṣe ń sọ̀rọ̀ báyìí wù mí náà mi ì koko kókó pamọ́ fún ẹ orí mi tàn ẹ́ complaint mi ni ló lo ń pa lọ́dún how much am I making ó fẹ́ fi wé company àbúrò mi tó jẹ́ pé ti make name already orúkọ company àbúrò mi lásán Oni ní iye iṣẹ́ tó ń gbà nàìjíríà ní táìmù yìí tí bá company yẹn pẹ̀lú tèmi ṣé òun mọ iye tó máa wọlé fún mi lọ́dún ni àwẹ̀ ní think think now. wait hmm. gbogbo nǹkan tó ń explain látẹ̀kùn kò yé mi kí ni nǹkan tó wá fẹ́ kí n ṣe fún ẹ gangan. good nǹkan tí mo try to sọ fún ẹ ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbọ́ yìí sórí nǹkan tó máa bá mi ṣe ni pé wàá fẹ́ ó ti yẹ wàá fẹ́ àbúrò mi ṣùgbọ́n ó ti sọ fẹ́ mi pé anybody tó ń bá fẹ́ fẹ́ lòun máa fún ní iléeṣẹ́ yẹn which means pé tó bá fẹ́ ìwọ lo ní right sí company yẹn now tó bá ti wá fẹ́ tó wá gbèrò request yẹn kalẹ̀ fún ẹ wàá wá sọ pé ò ní interest wàá sọ fún pé ó náà gbọ́n kan tó kójú òṣùwọ̀n náà náà mo manage company látijọ́ yìí tó bá sọ̀rọ̀ statement yẹn fún ẹ n kò máa tún rí ẹ differently n máa trust ẹ because èèyàn tó lè ronú pé kí ẹ̀gbọ́n ẹ máa darí company lọ that means that person is a good person nǹkan tí mo fẹ́ kó ṣe nìyẹn just hmm. get married to me. so tí mo bá get ẹ dáadáa o fẹ́ gbé girlfriend ẹ ìyẹn ẹni tí wọ́n ń fẹ́ o fẹ́ gbé fún àbúrò ẹ right. yes na àwọn ọmọ ẹni kò sí nǹkan tó dúró rírí yìí ayé ti dorí kodò ayé ti turn upside down ju gbogbo yẹn lọ kò ń ṣe new thing now kò sí nǹkan náà tó lè ṣẹlẹ̀ láyé ó ti ṣẹlẹ̀ rí inú ayé yìí ni ẹ̀gbọ́n gbéyàwó ẹ̀fà àbúrò kò fẹ́ sí nǹkan kan tó ṣẹlẹ̀ àbúrò gbéyàwó ẹ̀fẹ́ gbọ̀n kò fẹ́ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ọmọ ń gbé girlfriend ẹ̀ fún bàbá láti pàṣù kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ayé yìí mú fọ́ọ̀nù má rí bíi big deal o ọmọ kò fẹ́ help mi ni and I know you love me so much wàá ṣe fún mi babe. kì í ṣe pé mi ò rí ẹyẹ rí àmọ́ ẹyẹ bí ọ̀kín ó yàtọ̀ sí gbogbo ẹyẹ tí mo ti rí rí yàtọ̀ sí pé ọlọ́run fún ẹ ẹwà ó tún fi ìwà kún mo wá fẹ́ ṣe ìlérí fún ẹ léyìn pé ikú nìkan ló lè ya èmi àti ẹ. yes mo fẹ́ kó mọ̀ dájúdájú pé mo nífẹ̀ẹ́ but I love you too. Mm, baby, ṣé mo pé mo ti give up on love. Really? When I met you, you raised my hope. Wow. I love you so much. I love you too. I adore you. I cherish you. Because you are my life. You wow. are everything to me. Wow. And I would never hurt you. I love you. I love you, darling. tó bá gbàgbé orísun ẹ̀ ó máa gbẹ ni èmi ọmọ gbẹdọ̀ èèyàn báyìí ló jẹ́ tẹ́ máa mọ̀ gbẹdọ̀ èèyàn báyìí ló jẹ́ ni máa ṣe gbọ́n tí mo ṣe fún ẹ ni. like me understand jọ kí nìkan tó ṣe fún mi téèyàn kò ṣe rí. kí lèmi ṣe fún ẹ tẹ́nìkan ò ṣe rí lẹ́yìn ìgbà tí mo gbé ẹ fábúrò mi tí mo fi ẹ sínú ilé ọ̀la ṣẹ́yìn ò tó ẹ kí ló dé tí mo ṣe máa wá sínú lẹ́yìn tẹ́ máa máa kiss ní ṣojú mi wàá máa lọ́mọ wàá máa kiss wàá máa ẹ lè máa bára yín sùn ní ṣojú mi can't you respect my feelings. like i'm not getting it jọ ní pé mò ń kiss ọkọ mi mò ń hug Tani ta ni mi ò bá hug lójú mi. no Tani ni mi ò bá hug. ẹ̀mí ní kò tó bá tẹ̀ fẹ́ ṣe ẹni tí ṣé ní ṣojú mi ló yẹ kó jẹ́ ni. you are getting something wrong oh. ọkọ mi ló ní mi láti irun orí mi dé ìkànnà ẹsẹ̀ mi ọkọ mi ló ní because ó san dáórì mi so o ò ní any entitlement sí bọ́dì mi mọ́ torí ọkọ mi ló sanwó orí mi. oh really so nísìnyí mi ní entitlement sí bọ́ọ̀dì ẹ̀ mọ́ ládùúrú gbogbo nǹkan tẹ̀mí àti ẹ̀ ti go through so èmi after everything ládùúrú gbogbo nǹkan tẹ̀mí àti ẹ̀ ti jọ share nísìnyí mo ti di any other person can you listen to yourself ṣé o ń gbọ́dọ̀ tó ń sọ lẹ́nu àwọn ẹni èmi màá ní <laughs> èmi màá ní èmi dàpọ̀. ó jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni because ìwọ tó introduce mi sí àbúrò ẹ̀ sí ìfẹ́ ayé mi oore ló ṣe mí because I have never met any man tó wà caring loving gẹ́gẹ́ bí àbúrò ẹ̀ I should tell you thank you. àwẹ̀ni àwẹ̀ni kí ló dé ń ṣe báyìí náà àwẹ̀ni wáyé kí ló dé ń ṣe báyìí wọ́n ló ń jẹ́ kí n máa pariwo látàárọ̀ ìwọ náà mọ̀ pé kò yí sí fún mi kó ṣe pé mi ì nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ owó ló jẹ́ kí n gbé ẹ̀fà àbúrò mi fine mo mọ̀ pé mo ti ṣe mistake bẹ́ẹ̀ ti torí kọjọ́ ọ̀la èmi àti ẹ̀ bá lè dá ni bẹ́ẹ̀ sì tó lọ sọ fún mi pé love àbúrò mi so nǹkan tó ń try àti sọ fún mi sí pé wàá fi mí lẹ̀ wàá lọ fẹ́ àbúrò mi permanently àwọn ilé kò dáa you know how much I love you you know mi ní plan àti gbé ẹ fábúrò mi tí ò bá ṣọ̀rọ̀ owó yìí wọn náà wò mí èmi rèé mi ní girlfriend mi ní èèyàn kankan ìwọ náà ni mo máa ń wò lójú ìwọ lálábàárò mi ìwọ ni mo máa ń bá sọ̀rọ̀ mi ní èèyàn kankan tó bá fi mí lẹ̀ bọ́ mo ti fẹ́ bẹ̀rẹ̀ gbèsè ayé mi don't care àwọn ẹni please now mo bẹ́ẹ̀ ni tó bá fi mí lẹ̀ má para mi dànù ni ọlọ́run ọba má para mi ni how much I love you. no no no please stop it tábà tẹ̀ máa ṣe anything bóyá ká wá bò mí bedroom ọkọ mi lè lè for crying out loud. àmì ní kí ló ń sọ yìí náà mo ti sọ fún ẹ times without rubber pé kó má máa dárúkọ àbúrò mi nulẹ̀ yìí àti mo pọ̀ travel kò sí ilé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ àwọn ẹni mo ti sọ fún ẹ pé kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí tí ò tí ì ṣẹlẹ̀ rí ayé ti dorí kòdo àbúrò mi ò sí ilé tábúrò mi ò bá sílé mo lè ṣiṣẹ́ àbúrò mi mo ṣáà ti ṣe rí jọ ọlọ́run ọba láti bíi two months mi ti ṣe nǹkan kan ara mi ti kún jọ nítorí ọlọ́run náà lójú. no here stop. mi àwọn ẹni please now. ó èmi máa kúndùn oúnjẹ báyẹn àbúrò mi kan tó wà nínú òkè ni ò láìpẹ́ ṣé ẹ̀nà ti ń lé mi ọtí lé mi láìkì. ẹ̀gbọ́n mi ṣé wọn pé mi ò láìkì ọtí so kò jẹ́ kí n máa nọ́tí lé. mo ti sọ fún ẹ times dọ́dún ọba pé kò máa mọ ọtí ọtí dá lára àbúrò. ẹ̀gbọ́n mi ẹ fi yẹn lẹ́jà rí ìyàwó ẹ̀ ṣé oníjìnlẹ̀ kọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀. Mm, ṣèbówó díẹ̀ kan wà lọ́wọ́ ẹ̀ ok so lọ yọ nínú ẹ̀ kó bá wọn lọ get champagne ní supermarket. champagne yẹn da mo like, ó ṣara lóore dáadáa. ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ náà. ọgbọ́n mi ọgbà. Ah. owó lélẹ̀ yìí. bẹ́ẹ̀. owó kí lélẹ̀. <laughs> ẹ̀gbọ́n mi owó ìdúpẹ́ nìyẹn. ìdúpẹ́. mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ mú ayọ̀ ìdùnnú àti àlàáfíà wá sínú ayé mi torí ó ṣeé ṣe tẹ́ bá ní kí n fẹ́ àwẹ̀ ni mo lè má rọmọ gidi kankan fẹ́ mọ̀. àbúrò mi àìdúpẹ́ ara ẹni gbogbo nǹkan tó máa múnú ẹ̀dùn láyé pátápátá ni mo máa ṣe fún ẹ. ẹ ṣé ẹ̀gbọ́n mi àgọ́ lẹ́yìn ti pọ̀ ju àgọ́ tó wà bẹ́ẹ̀. kò pọ̀ díẹ̀ kan lè ṣe rí. ojú ò ní tì. àmín àmín. kò sí bó ṣe máa pẹ́ láyé tó ó ò ní gbọ́mọ sí. àmín. ẹ̀yin méjèèjì ẹ máa wá pẹ́ fúnra yín. àmín. ó lè máa wo èmi ń ṣe fún ẹ láti lè múnú ẹ ní because duty mi àti responsibility mi láti jẹ́ kí wọ́n àbúrò mi jẹ́ ṣe gbogbo ṣé wàá múnú mi dùn yìí kò ní tàwọn náà. àmín ò oh, ní mọ̀ kúrò kẹ́yìn àná inú mi dùn gan ni. ẹ máa fẹ́ fún hmm, thank you very much sir ah, thank you darling. Dollars is one. Dollars ló kó kiri lò <laughs> agba. aláyé àgbà ọlọ́run àwọn òbọ̀tẹ́ ní deliver ilẹ̀ kó tún mú ọ lọ́wọ́ wàhálà àwọn ọgbọ́n lọ́yìn pè mí báyìí. Bonfrey kí ló dé tó ṣe ń gbọ́rọ̀ lé tó ń gbé wá síta ṣé òun mojú òun ni ó dẹ̀ rí lóbi táwa yìí ó dẹ̀ tún sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí get out jàre get out. bàbá fún yín iṣẹ́ sọ pé wọ́n fún yín iṣẹ́ wọ́n fún yín iṣẹ́ tó ń sìn ẹ lè ṣe bébè má bínú jàre kí ló ṣẹlẹ̀ tí mo ní kó mọ ọtí lẹ́ẹ̀kan tó sọ pé òun. mo sọ fún ẹ pé condition mi ò mọ ọtí. condition ẹ kí ni condition ẹ. mo ti lóyún. o lóyún ta ló fún ẹ lóyún. èwo làwọn ọ̀nà bí ní ọ̀yọ́ ṣé àtìgbà tèmi àti ti bẹ̀rẹ̀ relationship a máa lo protection ni na so definitely àbúrò ẹ ni mo lóyún fún because èmi àti ẹnìkan là ń ṣe flesh. okay tó jẹ́ dáńsìn sí ètò jẹ́ pé àbúrò tèmi ló lóyún fún nígbà tó dẹ̀ ti wá lóyún fábúrò mi ń sìn kí ló fẹ́ ṣẹlẹ̀ sí relationship àwọn méjèèjì. kí ló fẹ́ ṣẹlẹ̀ báwo definitely o ti wà on strike so tí bá dẹ̀ ti bímọ lẹ́yìn nine months máa call off strike yẹn. ọlọ́run ò ní jẹ́ kí mi wá on strike ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí wọ́n fi mi sí strike wọ́n mọ̀ náà kò possible baby ó mọ̀ pé mi ò lè sí on strike èmi tó jẹ́ pé mi ì lè mára dúró fóṣù kan wàá wá fi mi sí strike fóṣù mẹ́sàn-án ó lọ ti ń ṣe yẹn máa pa mí ní òṣè kúkú mi lọ kára kọ́ dúnbù mi kó lọ tà mí. <laughs> nine months ò pẹ́ ká tó dijú ká tó là nine months pé you don't have a choice. nine months pé lọ́dọ̀ mi bébì ọ̀sẹ̀ kangan mo máa ń mára dúró díẹ̀ ni kò ń ṣe kó rọ́mú láìkí kíní gan. ok fine kí ni nǹkan tó wá fẹ́ ká ṣe fine ó dẹ̀ ń sọ̀rọ̀ bíi pé nǹkan kan kò sí nǹkan tó bá dé níbẹ̀ náà wọ́n ń ṣolóyún èmi àti ẹ̀ máa máa ṣe ra wa òun ló máa jẹ́ kí delivery easy ò ní fún doctor stress ò ní fẹ́ ọkọ̀ stress kò sí nǹkan tó ń jẹ́ cs tí bá ti ń bẹ́ ẹ ṣe akúkú mọ̀ pàbúrò mi gan máa ń busy kò ní máa ṣe náà all the time. ok fine mo ti gbà but on one condition Baby, má gbé mi condition. má gbé mi. ṣo máa ṣe àbọ̀ níṣẹ́. ó yá mò ń gbọ́ di ẹyin three months and a half ká tó lè jọ máa anything are you okay with that. three months pọ̀ ah three months tán o tún fi ààfò sí. don't worry i can always do this. ẹ mọ̀ tó ṣẹlẹ̀. I love you so much mo máa dúró kò sí nǹkan tí mo máa ṣe but baby ó ní bó ṣe ń ṣe oyún one month tó ń bá wọn sùn tí nǹkan kan ò ní I just told you I can always do this. do this kọ jẹ́ ń wọlé tán. ojú màlẹ́ tẹ́ kú kúrò lọ́tì ó ṣàtìgbé mi fábùrẹ̀ àmọ́ ó ṣàṣìfẹ́ mú tójú ẹ̀ kẹ́ mọ̀ ọ́. bàbá mi kò sí ojú ìgboro. má jẹ́ kí n pariwo tẹ̀yìn ní àti àmàṣe kí ni ìta máa fi kú. ẹ̀gbọ́n mi àti ìyàwó mi ṣé mo dára ni ṣé mo dára ẹ̀gbọ́n mi tẹ́ mo kó wà lóyún ẹ mọ̀ kó wà nù oyún abájọ abájọ náà abájọ náà abájọ. Tipa sinabu tipa tẹ mo máa bá yín lẹ àṣekọ burúkú tẹ ṣe ìwọ tẹ ṣe tẹ ṣe lélẹ yé ẹ̀gbọ́n mi àwọ ọlọwọ àìtí kò tẹ ṣe yìí àgbọn mi ayé àgbọ ọlọwọ ló mọ ẹgbẹ tó. àkúlẹ́sẹ̀ bí o. Oh. je sais pas la Faut parle, tọ́jú ọmọ ẹ̀ kò sí kankan náà tó máa ṣẹlẹ̀ sọmọ ẹ̀ máa take responsibility ẹ̀ èmi náà máa kéta fún gẹ́gẹ́ bí bàbá àkókò tó fẹ́ sọ yẹn abomination ni tó bá sọ máa bà kárí àmì jẹ́ èmi tó jẹ́ pé mo ṣe fẹ́ jẹ́ senator lọ́la gbogbo tí bá fẹ́ jẹ́ senator gbogbo sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò ti bá political kárí àmì jẹ́ ni ṣó dẹ̀ tó ṣẹlẹ̀ sí pé anything tó bá sọ fáwọn èèyàn lọ́ máa gbọ́ gba owó ẹ̀ ìwọ níyàwó ẹ̀ ò bá sọ pé ó sùn kò tí mọ́ kò sí nǹkan tó máa ṣe ti gbọ́ àwọn iṣu I love you too I love you too oh sorry sorry I'm sorry. látìgbà tọ́mọ wa ti pé ọmọ ọdún méjì láti máa ń lálàpọ̀ máa ń lé wa pẹ̀lú gbìyànjú kó fẹ́ pa wá títí dìsìn bàbá tábà ti lálàbá ìhun la máa ń rí bó ṣe ń lé wa pẹ̀lú àdá ló ń lé wa pẹ̀lú everything. ẹ̀yin méjèèjì. bẹ́ẹ̀ ni alákọ̀ọ́nà làwọn méjèèjì jọ ńlá nǹkan tó gbé wa dọ́dọ̀ yín nìyẹn bàbá ìṣàlọ́ wa. ẹ dúró náà ọmọ tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ ó tọ́ ọmọ ọdún mélòó báyìí. ọmọ ọdún mẹ́fà ní í sìn. ẹ bẹ́ẹ̀ ni bàbá ọdún mẹ́fà. bẹ́ẹ̀ Eh, jẹ́ ìwò wà láfíà bá a fẹ́ ọmọ lójú àríná bá a fọ ọmọ lẹ́sẹ̀ àárín gàràgà ológin ní bá gàjà ojú rẹ̀ atúlé wàá ah! ẹ wo ẹ ti ṣe nǹkan kọ̀ọ̀kan kan o bẹ́ẹ̀ òkú ẹ sin ọ ṣé rí ọmọ tẹ́ ń wí yìí àdégbèsán ló yẹ ká máa pọ ọmọ tá à ń wí torí àgékò èjò ni tó wáyé wá sọ̀rọ̀ bí agbọ́n bẹ́ẹ̀ ni ẹ wò gẹ́gẹ́ bí n tí mo rí ọmọ yìí ni ó padà sí kópa yín. Ah! ikú bíi ti báwo. bàbá tó bá jẹ́ pọ́mọ yìí ló máa ṣekú pa wá ẹ ṣe kúkú fún wa ní nǹkan tá a máa là mọ́ tó máa fi padà kú àbí ká délé ká yí lọ́rùn kó á dẹ̀ sọ sí ṣáláńgá. Eh, kílẹ̀ nù kò sí pa kò sí náà lóògùn lọ́mọ táwọn wí yìí. ọmọ ọdún mẹ́fà. bẹ́ẹ̀ ni ah. <laughs> kékeré lẹ pé nǹkan kan tá a lè ṣe rèé o àfi kẹ́ ẹ ṣe sùúrù dáadáa tó bá wá dàgbà títí tó fi di pé ń bóbìnrin lájọṣepọ̀ ìgbà tí ń bá bóbìnrin láṣepọ̀ lágbára rẹ̀ ọmọ dínkù ìgbà náà lágbára yóò tó ká nítorí bá fẹ́ fi ṣe ń gbà náà ẹ̀ tún wá gbọ́ o ìwọ bàbá àfi kó o jìnnà sí wọn réréréré. ẹ gbọ́dọ̀ jọ gbé pọ̀ mọ́ bẹ́ẹ̀ ni ìwọ ìyá gbogbo ọgbọ́n tó o bá lè dá gbogbo ọ̀nà tó o bá mọ̀ tó o bá lè tọ̀ tó fi wà nípò àánú tọmọ yóò fi máa káàánú rẹ títí tí ó fi dàgbà. bẹ́ẹ̀ ni. bàbá tí wàá gbọ́ yín yé dáadáa nǹkan tẹ́ ń tra àti sọ ń sìn pé mo máa ní ìdá ti jìnnà sí ibi mi. tefetefe tefetefe kò sọ́nà àbáyọ kan àti kó jìnnà sí wọn kó sì wà nípò àánú. Ah! ṣó ti rí wípé tọ̀pẹ́ yí ọ̀pẹ tó fi ní kán dáhùn sí torí ẹ mú ọ̀la ni mo mọ̀ ọ́ mọ̀ tari ìfẹ́ mi dé sí ẹni. mi ò rojú rí o. Hmm. òótọ́ ni o ò lè rojú ẹ̀rí torí gbogbo ìgbà tó bá ń wá bí ìwọ ò kì í sínlé ṣùgbọ́n ọmọ dáadáa lọmọ náà á ojú dùn mi ò fọ́ o títa ló fọ́ o àmọ́ mi ò mọ̀ bóyá pupa ni àbí dúdú ni bóyá ògà àbó kúrú ṣùgbọ́n tó bá ń sọ wípé ọmọ da wọ́n kọ́lé ó gbẹ́kọ̀lé à ìfẹ́ mi dé yìí ni ohun tó ń ṣe fún mi ò ṣe kékeré o ó máa ṣoúnjẹ fún mi ó máa fọṣọ mi ó máa tún lè ṣe débi pé kò tiẹ̀ ń jẹ́ ká à ń jọlá gangan pàápàá kó ṣe nǹkan kan nínú ilé yìí mọ́ ṣé ò rí pọ̀ mọ́ mm-hmm. dáadáa ni. ìfẹ́ mi dé airport mm. eh, òrìṣà mi bí wàá lẹ́yìn àti ẹ̀ ti mọ́ra láì lọ ṣe pàdé. Ah, ọkọ mi. Mm. <laughs> ọjọ́ kan mo wá sí compound yìí mo wá wo ọ̀rẹ́ mi kan so mo wá gbọ́ tí mọ́mí ń pariwo tó ń pe Anjola Anjola Anjola báwọn fẹ́ tọ̀ ẹni yẹn ò dá wọn lóhùn so mo wá assist wọn bẹ́ẹ̀ ni o òótọ́ ni bó ṣe rí gangan nìyẹn. Hmm. Hmm. wàá rí ìkẹ́ wàá ráyọ̀ ó yẹ kó mojú yìí. bẹ́ẹ̀ ni mo mọ̀ yín dáadáa ọdún ni president Kuti, ẹ kì í ṣe àìmọ̀fólókò bẹ́ẹ̀ ni ọmọ mi ó pọ́pùlà káàkiri gbogbo àgbáyé ni ọmọ dáadáa ni òun náà wo òun ló ń ṣìkẹ́ mi òun ló fi mí síbi tí mo wà mò ń jẹ wọn mọ ni níṣẹ́jú ìṣẹ́jú ṣùgbọ́n kọ́ mi ohun tí mo fẹ́ kó ṣe fún mi sórí ìwọ àti ìfẹ́ mi dé mo fẹ́ kẹ́ wọnú ara yín kẹjọ lè kẹjọ àjọ máa ṣe dáadáa pẹ̀lú ara yín torí wípé kì í ṣe ọmọ téèyàn gbọ́dọ̀ tànù lára ọmọ gidi ni o hmm. ọmọ gidi ni. Hmm. Hmm. kò sí wàhálà ìfẹ́ mi dé sí kolosi sọ ń fọ èmi àti ẹ máa ríra one on one ó ti yẹ máa fọ mọ́mísì mi ti endorse ẹ̀ a máa ríra wa ní woro sí woro a máa sọ̀rọ̀ bẹ́tà. ṣé orí gbogbo ẹkún tí mo máa ń sun nígbà tó bá gbóúnjẹ fún mi tó gbómi fún mi mo ń rò wípé àwa la máa padà ṣekú pa ẹ́ ni. òrìṣà mi òrìṣà mi òrìṣà mi kí ló dé tẹ̀ báyìí fún mi. wò wò pẹ̀lú gbogbo ohun tó ti rí ó yẹ kó ti wá hàn sí ẹ wípé ayé ní kọ̀rọ̀ ẹ sà. Yeah gbogbo ẹjọ́ tá à ń ro ètò pọ̀jù ẹ jẹ́ ká waste bọ̀bọ̀ ibi táwa yóò wà òkè tó ah. Ah, èmi fẹ́ jẹ́ ká pa. ẹ wà ẹ wà ní ìwọ̀n tó wá bá ti tó sọ fún mi pé kájọ máa iṣẹ́ papọ̀ tó dẹ̀ pé bóyá bá mi sọ̀rọ̀ gbogbo nǹkan tó sọ pé kì í ṣe náà láti ṣe. àná ìwà. àwọn ọmọ yẹn máa lọ rọ́ọ̀bù tó bá dàrọ̀ ọ̀la ibi tí wọ́n ti fẹ́ lọ rọ́ọ̀bù èmi ò tí ì kọ̀ǹfàmù yẹn bọ̀ tó bá ti ń bọ̀ lọ́sàn-án oríta zulezu ló máa padà sí èyàn káwọn ọmọ oríta yẹn tí wọ́n bá ti wà ń bẹ̀ tẹ bá ti káwọn kẹ kó wọn kúrò ńlẹ̀ ó lè ló mọ́sẹ̀ ó lè tọ̀ wọ́n á mọ ẹ̀yìn tàtàràtà ọ̀sọ̀ tẹ̀yìn bá ti mú wọn tàtàràtà straight tààràrà ní kẹ́ máa mú wọn lọ sórí ìta mẹ́ta ayé tàtàràtà tẹ́tí máa tàtàrà wọn kí nǹkan tó ń rùn lẹ̀ tán. oníbàjẹ́ iṣẹ́ tó rán mi ni mò ń ṣe o. Baby, see, I like the fact that you're changing by the day. Money nífẹ̀ẹ́ sí ìgbé ayé tuntun tó ń gbé. But I your tone she informant for him. ṣó trust ẹ̀ ṣá. Ó fi òpè tó bá ti use ẹ láti move gbogbo àwọn criminals to wa. Oh, Ó máa padà arrest ìwọ náà because ṣùgbọ́n pé ìwọ ní so many cases below. first lady ṣoré mi tó ń wọ̀ wájú ẹ̀ mo pọ̀ gan bí yẹ̀pẹ̀ ni o mo dẹ̀ mọ nǹkan tí mò ń ṣe mo ṣiṣẹ́ débẹ̀ ni o kí wọ́n tó máa pè mí ní president Kuti olórí oko fún gbogbo ọmọ burúkú olórí oko wicked nation mo ti gbé màtọ́gun ojú tìrì tó àwọn tí ò gbé bẹ́ẹ̀ rí ló ń jẹ lójú àwọn tó gbàrò láǹpù ẹ lọ bí wọ́n mo ti nà yàn gan kí n tó jẹ́ ń tùbà mo ti ṣí yàn rí yàn ti ṣí mi rí mo ti nà ya èèyàn tí mo tún nà bàbá ẹ̀ mọ́ ara lé wọn tó dá sí mo jọ nà wọn papọ̀ náà ni kí n tó ṣe sí kolosi sọ̀hún fọ́ tèmi àti ẹ̀ ń bá kiri yìí àti lágrímẹ́ǹtì so kò lè padà ló fẹ́ arrest mi láéláé. ay yí ẹ̀fẹ̀ báyìí ṣé mo sọ pé tó bá yín kò ní wọlé ṣé mo sọ pé wọ́n bẹ̀rù bọ́ oníbọn pàdé ẹ̀ ni wọ́n ṣe jẹ́ kó wọlé sí ẹ lára orí ẹ̀ ti burú dànù ah. ṣé mo ń ga òun kúrú níwájú mi kò ní dá fáwọn tó ní ẹ wọ́ power of money lórí ẹ o agbára owó ńlá ni. báwo lẹ ṣe mọ̀ pé èmi ni mo wà ní charge case àwọn ladies. <laughs> kò sí ohun tó ń ṣẹlẹ̀ táwa ọ̀nà àfi tá a bá fẹ́ mọ̀. Uh, really? yes let me tell you ẹ àwọn ọmọ yẹn ò lè jẹ́wọ́ jẹ́wọ́ pé kí ni pé èmi ni èèwọ̀ ìwọ ti rí kí ológbò kó wúkọ́ kó tú dànù. Hmm. ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ológbò ò lè wúkọ́ kó tú dànù àmọ́jọba lè jẹ́ kó wúkọ́ ojú ti kojú èmi àti yín ti ríra ẹ máa sá lọ wájú ibo ò jìnnà síbikíbi ìjọba mú yín bẹ́ẹ̀ ni. <laughs> wo ṣé wàá ṣe iṣẹ́ tí mo gbé fún ẹ àbò ní ṣe. mi ò ṣe mo nífẹ̀ẹ́ ìlú mi kò dẹ̀ sí nǹkan méjì tí mo fi ṣiṣẹ́ yìí ju ìfẹ́ ìlú mi tí mo lè lọ mo dẹ̀ rẹ́ẹ̀dì láti fọ ìlú ìmọ̀ bó ṣe lè wò kórè ìtorí ẹ̀ ni mo ṣe gba iṣẹ́ tí mo ń ṣe tí mo dẹ̀ yìí ṣe dìsẹ́. President Kuti atoke níṣẹ́ ti wà àtìgbà tá a dẹ̀ ti ń lò gẹ́gẹ́ bí material fún wa òun ló ti ń ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe ooo oh, ẹ wá fẹ́ lu èmi gẹ́gẹ́ bí ìpàṣán láti mú Kuti sílẹ̀ fún yín láyéláyé kò lè work náà kò lè mú. I see. ìwọ wo ojú yìí jẹ́ o dá ojú ìmọ̀. ṣé mo mọ̀ yẹ́ ẹ̀. introduce yourself. Yóbóró lórúkọ mi ara àwọn ọmọ president Kuti lèmi náà ṣùgbọ́n ọlọ́gbọ́n lọ́lọ́dẹ. Do it for me. No. Am I free to go? o lè má lọ. no problem but ìgbàkúgbà tí o bá rí wípé fifty thousand dollars will make a huge change in your life you can get back to me. No, ò fifty thousand dollars. ẹ sà kí ló ṣẹlẹ̀ táìmù ń lọ sẹ́ẹ̀. fún mi ní ìbọn ọwọ́ ẹ. ọbẹ̀ ta. kódà mi ní kẹ́ má pa mí ṣẹlẹ̀ fún mi láyé kí n bá òrìṣà mi sọ̀rọ̀ mọ́ náà. mo lọ́rọ̀ tí mo fẹ́ bóríṣà mi sọ. ló ń ṣẹlẹ̀ bàbá yọgo èmi ò lóríṣà èmi gùn òun kúrú ó dàgbẹ́ ti ṣìyàn mọ́ o gbé ẹnu ẹ sọ̀hún ìwọ tó gbàbọ̀dẹ̀ fún lu ẹ o tún gbàbọ̀dẹ̀ fún Kútì sátẹ́lẹ̀ ìwọ ló máa ṣe ikú pa mí. àtọ̀rí tàbílà olùbẹ̀ ń ikọ́ ò lè mọ̀kúta aṣọ ní gbọ́là fi rí ṣẹ́ẹ̀dì ẹ̀wù ní gbọ́là fi rí gọ́gọ́rọ́ àyà táfúùfù lẹ̀lẹ̀ ò bá ti fẹ́ ẹnìkan ò ní rí di ẹyẹ. ajá ní lámi lábẹ́ lábẹ́ akẹ́nigẹ́jẹ́ ọmọ òkẹ́jẹ́ òkẹ́jẹ́ ọ̀làlà ńlájí ọmọ òkàkà òkàkà kájọgbádùn mi. kúrò lọ́nà náà mo ti sìn ẹ́ débi tẹ́rù ti ní báyìí torí èèwọ̀ ni a kì í gbókùdé sáré ó ń láti jẹ́ pé ní ohun adániwáyé fẹ́ fi ẹ́ ṣe ló ṣe jẹ́ kó jẹ́ orí ilẹ̀ èmi késàrì ni wọ́n gbé ẹ wá torí tá a bá ń bẹ́tù orí a máa ráwó èèwọ̀ ni ẹ̀jẹ̀ àkàndá irú ìwọ ò gbọ́dọ̀ kán sórí ilẹ̀ èmi késàrì. ẹ jọ̀ọ́ ta ní gangan. èmi làgbágbá mi ní gọ̀gọ̀ tó ṣọ̀ṣùká ẹ̀rìn mọ́ kalẹ̀ èmi ní kẹsàrì yóò kẹsàrì yóò akíkanjú ọmọ tí wọ́n ló wọlé nílé ra lọ́jọ́sí. Maybe papa think say if we enter our territory come do for free I abi not be so gonna dangana soko tear your head as i dey tell you so make you pay that money or else Now here you go die gbabeg. na wa o na wa which kind palava be this one na which kind palava be this one na. Hey, eh, you never see palava. Ah. wahala be like rice olóṣèlú ni fire. ṣùgbọ́n na fire your palava. enter wakaba do free you come see say you go go free oh boy you don't enter am today. wait wait wait no be say i do free o oh. no be say i do i no do free at all i give am five hundred naira now that one too small. go sober the five hundred naira wey dey you, your mama you die yesterday. come here be like say you dey craze shey she no tell you say money now two thousand naira abi or we be like olosho five hundred naira for your eyes you don't dey mad. wait wait na only make i stop am i take money pay o i no dey give mama play oh. look me well o that one you dey talk na story for the gods be like say you dey craze if you no pay that money dem go beat you for here. tó bá ti jọ̀rọ̀ visa ẹ ní any problem pẹ̀lú mi yeah ẹ jókòó. Yeah. Èmi me your visa ọ̀rọ̀ mélòó ni màá sọ tẹ máa bá rọ́ ń bẹ̀. bọ ẹ ò gbọ́ta ti wà lórí ààrẹ amẹ́ríkà yìí náà ọkọ tèmi ti wà lamẹ́ríkà o. mèyọ ọ̀sùn àní gbogbo wa lóde pé òun bá àbúrò mi ṣe visa láti bíi seven months three fifty ti jábọ́ lára mi kò dáa o kò kó máa lọ bẹ́ẹ̀ o. àtọ̀. broda ẹ calm down ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín three fifty thousand kó lọ sí US o kó ṣe visa o ṣòye help ni mo fẹ́ ṣe fábùrò yìí. miami sá o ti ogun látọ̀dọ̀ president Kuti. yes ogun ti dé o. Ah, Kuti nation. Ah. Àjàlá travel Àjàlá visa díẹ̀ lọ́rọ̀ obtain àwọn ìlàdúgbò pẹ̀sìtẹ̀ òkú tí a rí o dẹ̀ mú sàkọlẹ̀ wa ó ti yẹ mo ṣe wú ẹ yẹn rọ máàjì bọ̀ báyìí àti máa máàjì bọ̀ sí padà sọ́yà fún yẹn fọ̀tì fún yẹn fọ̀tì. kí lè sọ yìí president Kuti tó Kuti ìjọba Kuti tó Kuti ọmọ burúkú tí bàbá burúkú bí mẹ́tọ̀ tèmi nìyẹn nítorí pé àlàyé white gan gan nínú ayé. president Kuti ah like Bongo. Like, I ah. really, really like him. In fact, I love every depth in my Busola, orí ẹ̀ ò pé. Ṣé in fact ó ní dọ́kítọ̀? Ṣé orí ẹ̀ pé ṣá? Báwo ló ṣe máa ní kó o láìka ẹni tó ní ṣé táwọn èèyàn sí nǹkan tí ò dáa? Ẹni tó tún jalè. Oh, mo fọ́ pẹ́tẹpẹ́tẹ. Babe, what did they do you? Assalamu alaikum fáwọn tó kó mi jẹ pọ́pà. Ọgbà yìí dé. Busola Jídé, ọ̀nà mi lẹ wà yẹ. Ibi tí mo fẹ́ gbà, ibẹ̀ lẹ gbà yẹ. Same to ẹ very soon a lọ darapọ̀ mọ́ àwọn president Kuti Kuti nation ìparí ẹ̀ anywhere if they are too old for you. aláyé tí yóò lò bọ́ tó jalè kéékèèké àánú àwọn pírẹsidẹ́ntì. mo tún mò ń sọ gbogbo nìyẹn ó ní ní ṣé táwọn yóò sì kó sí ọjà ni àbí ọmọgidi wọ́n lànà ọmọ ọ̀bọ̀n ah, ẹ̀yin pípù ẹ̀ wá ìsọ̀ ẹ̀yin láti jí. ọ̀dà mò ń gbọ́ o. wàá Lẹ́lẹ́ ni mo jókòó kì í jẹ̀bi ẹjọ́ o. Lẹ́lẹ́ ni mò ń lọ kì í jẹ̀bi ìjà. Jẹ́jẹ́ ìjẹ́jẹ́ mi ni mò ń lọ tí lábọ́ wá bá mi. Ó dẹ̀ sọ pé àfà ó ní kí wá gba gúdígúdí. Ó ní mò ń fẹ́ Kawasaki olóhùn káyé jẹ. Àsìpé lábọ́tà rẹ̀ ń sọ iye mi gan-an mo ti jí fún tipẹ́tipẹ́. Ókè mo dẹ̀ gbàbẹ̀ èmi àti àdèjọ́ ń gbé laga sí logo à ń gbé logo sí laga ara wa. suddenly from nowhere ọ̀rẹ́ ẹ̀kọ́ sọ fèsì ni ó ní pẹ́pẹ́ sí o èmi ṣe máa jẹ sí ọ̀rẹ́ òun o at first mo kọ́kọ́ apologize mo kàn leave it aside pé ẹ eh, come to think of it ṣe bá ọ̀rẹ́ ẹ̀ ni àwọn olórí burúkú tó wá sọ pé bẹ̀ẹ́sì mi bẹ̀ẹ́sì mi tẹ́lẹ̀ máa ṣe nǹkan fúnra yín. bìkan sí mo jẹṣẹ́ lábọ́ kí ló ń dùn bẹ́ẹ̀ elédè bá mi fàmúlẹ̀ ní òkè o èmi mọ̀ pọ̀ ọ̀rẹ́ ẹ̀ ni o ayé ti káyé jẹ́ ó dàgbójú kò sáà ṣe boyfriend ìyá ẹ̀ ṣe bọ́ọ̀rẹ́ ẹ̀ ló pè jẹ́ ká máa lọ bá ṣe ń lọ yìí ó ní ara sẹ̀ mi gbọ́dọ̀ filẹ̀ ni àti pé ìbọ̀dọ̀ ṣe fún mi èmi ṣe gbádùn ẹ̀ mo dẹ̀ dáàmú báṣẹ́ mi lọ. Popsi mo kàn máa open and close eyes mi báyìí mo kàn rí pé ọmọ lórí burúkú yìí ti cast mi everywhere I go like this mo kàn lọ pé gist mi ó ti spread mi ò dẹ̀ kanna ó ti yé yín àṣpá yóò parẹ́ ọba ní ẹ̀ ló wà jàjàre. ó ti yé yín ọ̀rọ̀ ti bẹ́ẹ̀ lọ objection sí objection ní sọkùn gbọ́tọ̀dọ̀ ẹ̀. ẹ ò bọ́ sí ṣẹ́rí sórí tèmi gùn gan-an bàbá kan ṣọ́ọ̀tì ẹ̀ fún yín. jẹ́ sáré wo láàrin ìṣẹ́jú. olóṣì olórí burúkú ni bàbá gbẹ̀ngà yẹn mo ní wá toast mi èmi ò mọ̀ pé gba bẹ́ẹ̀tì lórí mi. kẹlẹ̀ máa wo nígbà tó ní burúkú ayẹ wá toast mi mo ní these guys gan ni o kò tiẹ̀ fún mi lára. Mm-hmm. Eh, ok lẹ́yìn toast yìí ló tún ṣẹlẹ̀. nígbà tó wá toast mi pọ̀ sí mo ń lọ níjọ́ yẹn ó kọ́ pè mí pé ah, ah ṣáídá ṣáídá orí mi wú báyìí ṣáídá ṣáídá mo ṣáà lọ bá wèrè ẹ̀ èmi bá sọ fún mi gbà òun nífẹ̀ẹ́ mi o èmi náà wò ó pé èmi náà nífẹ̀ẹ́ bàbá ìbọn mi ò sọ síta èmi bá ní àwọn pẹ̀lú lóríṣiríṣi orúkọ orúkọ tó yìí kò pè mí rí pọ́sí ẹgbẹ́ ẹgbẹ́ oríkì tó kí mi náà ó pè mí ní ṣìkàlà ó pé ké alákẹ́ pọ́pọ́sí nígbà tó pè mí lálákẹ́ mi ta padà fún torí wúyẹ́ ló ń jálákẹ́ ó ṣàpè mí títí pọ́sí wá ṣẹ́jú sí mi ìdání ah, kásáré wọlé lọ ṣe wand. lọ́jọ́ kọ̀tẹ̀ pàdé yẹn náà. ọ́fíìsì kò ní mí nì kò sí nǹkan bẹ́ẹ̀ bí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ a ṣe wá ń everything lọ gbogbo akájú ń bẹ̀ bá ṣe wọlé lọ èmi ò rò pé ó tiẹ̀ lọ rí kọ́ọ̀dù rí tàn mí. bọ́sí ó kò dìrọ̀ ẹlẹ́mu kan lọ àwọn yẹn kàn pé mi aṣáná aṣáná aṣáná jẹ́mi náà juwọ́ sí wọn pé ah, àwọn fans mi tún ti increase sí popsi ẹ get ah later later mo kàn lọ gbọ́ pé nípa Casio lọ pín eh, kí ló wà pé lórí WhatsApp yẹn náà sísá ya mi eh, ó lọ pín ringtone ó fọwọ́dù ringtone ẹ eh, sí WhatsApp ẹ ó fọwọ́dù ringtone mi sáwọn mẹ̀kúnnù wọ́n kò dúró mi o nǹkan sọ ni o. lolo ringtone wo ṣé ringtone tó ń dún bí ewúrẹ́ yẹn. <laughs> ó sí ẹ̀dí ẹ̀dá kankan mọ̀ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ wúrẹ́ ṣe ń dún ni. <laughs> èmi ò dún bẹ́ẹ̀ ọba sí. báwo ni wọ́n ṣe dún. ṣé kí n fún yín rí nítorí ah, ah, alẹ́ mi ní náà bá mo lè fún yín torí ọjọ́ iwájú. pásítì mo ṣe bẹ́ẹ̀ tán báyìí ah! orí wà nù bí o tí mo kàn máa wọnú àdúgbò báyìí àwọn fans mi pọ̀ sí iná kan pè mí lọ́tún pè mí lọ́sìn ẹ bèrè lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀. ìkà ni ẹ́ ọ̀dájú èèyàn ni ẹ́ kẹ́mi kúrò nínú ilé yìí kí kúrò nínú ilé yìí ha ibo ni mo fẹ́ lọ. ibi orí ògbà. ọ̀dọ̀ kúnlẹ̀ ò ṣe padà sí bí bá padà síbẹ̀ yìí kú ni. kí n gbà tó kù nǹkan kí ló da ìwọ ọmọbìnrin yìí. Ah. ó yé mi ìkà ni ẹ́ ejò ń gbénu ẹ ẹni bí ni ẹ. akeke ń gbénu tiẹ̀ gan. kò sí ìkọ̀kọ́ nù mí bí mo ṣe wà yìí pẹ̀lú gbogbo ọdẹ tí mo ṣe fún ọmọkùnrin twenty five years ni mo fi lọ dágbé nítorí kémi àti ẹ̀ka lè gbáyé pẹ́ mo wà lọ́dọ̀ Kúnlé mo ń dọ́gbọ́n fún pé mo fọ́ lójú gẹ́gẹ́ bí gbogbo ọgbọ́n tí babaláwo ní ká dá mo wá dọ́gbọ́n yẹn fún Kúnlé bí ẹni tó fọ́ lójú mo ṣe gbogbo ẹ̀tàn wá ní jáde irọ́ ló pa mi ò lọ́bi kọ́kọ́. o ṣe fúnra ẹ o ṣe fúnra ọmọbìnrin stop talking as if pé èmi ló ràn lọ́wọ́ èmi ló ràn lọ́wọ́ ni àjọ ràn ra wa lọ́wọ́ ni but ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ agbáko ti blow whistle kasala ti burst so kó lórí di orí ẹ kó du orí ẹ ni ah. kó lórí du orí ẹ ni. èmi kọ́ mi ní kò nu léyìí. wàá kú o ọmọbìnrin. èmi ò ní kò nu léyìí. Ah, ó yẹ kó yí ẹ sórí ọmọ tí wọ́n gbé disappear lọ yẹn tí ó bá máa reappear àgékù ejò ni tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe oró báyìí <laughs> ẹni orí yọ ó dilé ni torí ìdí èyí mi ìfẹ́ kéèyàn kó tiẹ̀ wá bá mi yanjú ara ẹ̀ kí n yanjú ara mi. kò tó bá gbà alájọba ibi ìdìbò àdúgbò. èmi àti ẹkọsẹ tí o ò bá fẹ́ move màá fúnra ra mi màá move ẹ. ilé lọ́bì kankan ibi tí bàbá rẹ o ẹbí kọ́ ojú bọ́ sítánì ni kẹ́bi jáde bẹ́ẹ̀ ni ó dà mo ń lọ báyìí o àmọ́ mo ṣì ṣẹ́kù sínú ilé ìbẹ̀ gan-an gan ṣẹ́kù. Ah, à ń sọ fún ẹ pógun ti débòde ká ti ro kó mẹ́sẹ̀ kó lè pàtó kó ti ẹran mi ah what is this. pàdé ah. kí ló ń tẹ̀ ṣe Ah. ẹ̀yin dẹ̀ kẹ́ gbé gba ọ̀pẹ next sunday kẹ́ lọ feed àwọn èwe ó jà àti ní celebrity inú ilé wa ọlọ́run satin àti ní celebrity inú ilé wa. nígbà tí lọ big brother. wọ́n lọ́ọ́ ti máa ọmọ ayé yìí tí wọ́n lọ lùsìn ọmọ ayé yìí ó dẹ̀ kí n bọ́ọ̀sì gbé mi. bọ́ọ̀sì mo fẹ́ fún yín goosebumps ṣáwọn president Kuti ìbá ò anywhere tó bá wà. ìjọba kù. ọ̀gá kan ọmọọṣẹ́ púpọ̀ ajé báwọn ọmọ ẹ̀ ṣe pọ̀ tó àzìn wọ́n pọ̀ bí èrà ó dẹ̀ eighty percent àwọn ọmọ ẹ̀ ló fẹ́ jẹ́ ṣàbúrò ni kò ṣe eighty percent bí àwọn forty ti la mi lọ. ó ti yé yín ṣé àwọn tó kù tó fẹ́ la yẹn mi ò bá wọn fa o mi bá wọn fa kúkú sí owó yanturu mo ní ẹ̀kan fẹ́mi lówó tó bá ti fẹ́mi lówó owó ń lọ́wọ́ ẹ̀yìn àbúrò mi lẹ̀. kọ́kọ́rọ́ mọ́ṣúárì èmi mò ń ṣe. aláìyí mi ti pa ẹ̀rí bí mo ṣe jókòó ní head of the street. iye ò pọ̀ o eh. òṣì ló pọ̀ lára yín tẹ́ ẹ̀ fura eh. wèrè pọ̀ lára yín gan ah, ẹ ti ya wèrè o Ah, ẹ̀dùn náà ṣé òwú tí ìyá gbọ̀n òun lọ mọ́ràn ni. bọ́sí ah! owó tó wú ọ ni ọmọkọ́tẹ̀ sọ. ọ̀gá kó ṣìjọ ọgbọ́n yóò bá a ni. ṣé ẹ lójú tì ni àbí wọ́n ń dì í ni rádaràda tí à ń ṣe tó fi kúrò òun lẹ́yìn náà tún ra wọlé àbí. ọ̀sẹ̀ má lọ bẹ̀. àwọn ọ̀gbẹ́ni kò ṣì dànù kó fọ́nkì máa lẹ́ń blow ó lè gbẹ́ ọkàn dúró lórí mi màá ti bá gbé fún ẹ dúró ṣé ẹ mọ̀ pé orúkọ wèrè ti ń lọ nígboro tó ti ń pè é lórúkọ òṣì tó ti ń ràn mí. ibi orí ń lọ torúkọ bá lọ Ọlọ́run ò lọ. ó yẹ ìyẹn bèrè porúkọ wo náà ń pè yín. ẹ máa sọ. wọ́n ń pè yín ní àṣànà làkínlá làkúkúlàlà rè lórí wáyà mú jẹ hàn báyìí tí pọ̀ kí bọ̀rọ̀ kì í. ẹ̀sìn lọ́wọ́ ikú ó yá ju ẹ̀sìn lọ kí ni ká ti gbọ́ pé ọmọ tí mo fi inú mi bí òun ló ṣekú pa mí torí mo mọ̀ pé tó bá rí mi ikú ló pin ẹ̀ àfi kó pa mí ni mo wùwà kó pa mí mo wùwà kó pa mí àmọ́ ọmọ mi ò ní fọwọ́ ara ẹ̀ pa mí àfi kí ìyá fún ara mi fi ìdájọ́ sí ọwọ́ ara mi agbára mi ni ikú ìyá jẹ̀sí lọ ikú ìyá jẹ̀sí lọ. márùn ọkọ mo ti rí lẹ́sìn last máa ń fagbó lọ́dọ̀ àwọn guys kan tó wà ní ajílé base. information nípa ìfẹ́mìdé. àgbà kí n má parọ́ fún yín o àsọmọ náà tó mọ̀nà ìfẹ́mìdé àtìlẹ́sì wọ́n jọ máa ń wà pọ̀ ni o two four seven. mo need information nípa yoboro. bọ́sikúùtì ah, àsọmọ lọ́nà tó mọ̀nà yóbóró ò sílẹ̀ yìí mọ́ o yóbóró ti sá lọ sógbómọ̀ṣọ́ ó ti lọ wà pẹ̀lú àwọn ọmọ jíde jẹ̀ǹdọ̀ ibẹ̀ ló ti ń ti ń gaza báyìí o. ẹ ṣe gan èèyàn ọmọ ọlọ́nà tó mọ̀nà kò síbi tójú ọlọ́run ò sí tán bá wọnú wọlé èmi Kuti nation mo máa wá wọn jáde. ọlọ́run bọ ọlọ́run wọn á sára ọ̀gá bọ̀ ẹ má nobody can push ilẹ̀ fún ọ̀gá tán ọmọ tó sàbí. kò sẹ́ni tó máa gbọ́ ìpè president Kuti tí ò ní dáhùn lẹ́ẹ̀mẹ́rin. àbí o ìjọba káfàtà ó pọ̀ pọ̀. Um, gbogbo wa náà la mọ̀ pé Kuti ni oxygen everybody. mama. ìjọba ní ìdílé ọlọ́wọ́ yìí fún kankan bàbá fẹ́ rú dọ́kọ̀. aṣọ burala gbangba ni president Kuti jẹ for everybody any freaking thing tó bá ti need by you are ready to do it for you. ẹ ṣáná wọlé on a lighter mood o òwò pópó làwà àwọn òde níṣẹ́ méjì tá à ń ṣe ó ti yí ẹ̀ẹ́dúkà fún fèrè ká lè ṣe kí ni ṣé lórí level wa gangan ni bàbá ti níìdí wa ni àbí on which level tó tó bá jẹ́ lórí level wa yẹn gangan ló máa plọ́ọ̀mù. ẹ wàá ṣe ni mm. orí ilé yẹn gangan ni bàbá gangan. yéé ó pàdé àgbẹ̀ ó yẹ kágbé fún bàbá kágbé fún kágbé fún kágbé fún yálà ìyàkó nídìí àfún wọn. ẹ̀yin ọmọ yọ̀mìyọ̀mì ẹ wo let me tell you the truth mo appreciate yín gan yes nítorí mi máa ń like àwọn ọmọbìnrin tó bá smart tó tún ní brain so kẹ́ tó lè ní confidence débi tẹ́ ẹni dé yẹn tẹ́ dẹ̀ dá mi dúró tẹ́ approach mi directly and ọmọ nìyí. papi. <laughs> owó lẹ́yìn náà ẹni tó bá rówó tó bá lóun ò kí kí ló tún kù tó fẹ́ kí. ọ̀rọ̀ ló sọmọdé yìí. ẹ ti ẹ̀ wò níní owó ẹ̀dá pẹ̀lú kádàrá ni. bẹ́ẹ̀ ni. àìní owó ẹ̀dá bàbá wàhálà. ó ti pẹ́ ta tí ń wojú yín lẹ̀ àmọ́ inú wa dùn pẹ́ tí ẹ rí wa lẹ́yìn tẹ́ gbé wa. mi notice látijọ́ èdè. <laughs> we are here to make you happy. yes o. action gangan lèmi máa ń láìkò ẹ ká ṣeré fún yín gbẹ́n ilé tó máa mọ̀ pé àgọ́gọ́ ló ń pè ní amúlùtún. Ah, ẹ̀yin náà wá gbà wípé itú bàbá ìta ni mí ah. ẹ wẹ́wẹ́ wò ṣe rí bí táwa yìí láti máa bẹ̀rẹ̀ ẹ a máa bẹ̀rẹ̀ a máa máa ró lára rẹ̀ àrò lẹ̀ lọ sí dining wọ kitchen àwa hand up sí sínú bedroom ẹ <laughs> dá mi mọ̀ bí ràn án. <laughs> Ah. oh yeah we can't wait. mo again, bọ̀ happy happy. Ah, àwọn ọmọ yọmiyọmi yìí dà. adé orí la fi mọ̀ bá handcuff ìbọn àti àdá la fi mọ̀ dáràn ẹ̀wọ̀n la fi mọ̀ gíràn nítorí pé ó lè gbọ́n tẹ́ni tó ń ṣọ́ ẹ. Kuti, president of all president, the greatest president. Kuti, àjọ̀ọ́jọ́, má ṣe bẹ́ẹ̀ sórí mo mọ̀ pé wrong I have done so. In fact, me ìyẹn lẹ́ni tó yẹ kó máa gbáyé àmọ́wọ̀ ò ní rí bẹ́ẹ̀. Ah, má rí bẹ́ẹ̀. Ṣé o mọ̀ pé bàbá ẹ náà ni mo jẹ́? Torí ẹ̀gbọ́n bàbá ẹni. Bàbá ẹni náà ni. Ah, kàkà kó pa mí wò ó àdúrà ló yẹ kí n máa fún ẹ ṣùgbọ́n let me bless you. na blessing go kill you na blessing go kill you your father father go kill you. ojú ojú tiẹ̀ ṣe lè kòkòkò báyìí tọmọ bàbá tọmọ ló ń sọ̀rọ̀. ìdí ah! sẹ́yìn para para sẹ́yìn jókòó joko. It is say you loco. Serious. Na we be joko, loco, para. Ah! Ìlú gbogbo níbí yẹn. Ìdílé gbọ́ ẹ̀bọ̀ ẹ̀bọ̀. You dey look me eyeball eyeball. Abi Oyinle Eke go short. Coco, Kaka Kaka Coco. President Kuti Kuti Nation Deputy to President Kuti Kuti Nation my president. Alaye jẹ́ pa bọ̀bọ̀ wo for the first time wọ́n tiẹ̀ ṣàánú èkó ṣe kọlẹ̀ kó wá wo abundant blessing látọ̀dọ̀ ọlọ́run torí tọ́ lọ́run ẹ yànda mi torí ẹ kí o ṣe kí ni. ó ní nǹkan là ń jẹ kó ṣe. wo má jẹ kí èèyàn kó dá sáàárín. kí làbẹ̀ kí ìdẹ́gbàjà ìwẹ̀ movement èmi ni mo yìn. màmẹ́rìà nàgóríà bẹ́ẹ̀ ààyè wá àì. ọjọ́ ikú náà ni mo ń sá fún ló jẹ́ kí n máa tẹ̀lé lẹ́sìn kiri látọjọ́ yìí mi mọ́ mọ́ jọ má pa mí kọ́ndíṣọ̀n tó fi mí sílẹ̀ jẹ́ mímí lọ wọ́n ní tí mi bá ṣe báwọn máa pa mí ni. चोप चोप चोप presido ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi sẹ́nitọ̀ Dàpọ̀ ló fowó báyìí mi àwọn introduce me see agent Ayomide. agent Ayọ̀mídé ló wá jẹ́ kí n mọ̀ pé ẹ̀yin gọ́gọ́ ti gbàbọ̀dé fáwọn guys pé ẹ̀yin informants informant fáwọn ọlọ́pàá gbogbo bọ́n ṣe ń budán ní hood ẹ̀yin lẹ̀ ń fún wọn kó tó wá jẹ́ kí n gbà pátápátá nìyẹn pẹ̀sìdò ẹjọ́ ẹ dáríjì mi. láti ọdún tí bọ́bọ́ yìí ti ń ṣe làwùlàwù àwọn ìjọba wọn ọ̀dẹ̀ ṣèkì ẹ̀ ó mà ṣe o. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bàdúrà tèmi ni pé kọ́wọ́ ṣàmá ti bà kọ́ má rí mú torí àtìlẹ́mí láìkẹ́ àìyàn tèmi ni o èèyàn mi ní irun mi fẹ́ kọ́wọ́ bá. Ah, àṣé lóòótọ́ ni pé a kì í jayé ọba kaṣu sára the most famous president Kuti Kuti Kuti is now wanted ah. ìjọba ti pàṣẹ ọ ti pàṣẹ wọn ní kó lọ mú síkún bí òkété tí ajá mú òkété nínú igbó. Ah, mo inú headline yìí o yes mo inú headline yìí bọ̀bọ̀ yẹn ti pa àwọn èèyàn jù mẹ́ẹ́n ó ti pa àwọn èèyàn jù it is time to brought him to justice kí ni wọ́n ń sọ ah, mi nìyẹn ah, wo kùtìkùtì ayé ò rí ẹmu ọlọ́run ní jẹ́ kán rí ẹmu tó mú ọmọ yan ni. you see you see ara ah, nǹkan tí mò ń sọ nìyẹn this is what happen in this country christian man celebrate failure you celebrate failures bọ̀bọ̀ ètí iṣẹ́ ìtàwọn èèyàn pẹ̀lú bad influence nínú country yìí ìwọ tí wọ́n ń gbàdúrà fún ẹ̀yin tí wọ́n wá pọ̀ wọ́n wọ ayálágbọ̀n o. yàrá left yẹn. alayẹ wo gbogbo wa ló lè ẹni tí ilẹ̀ bá mọ́ bá ní bàrá ò náà. o lè tiẹ̀ ní lóòótọ́ ẹ ṣe ń ka pépà fún yà. wa wa mo fẹ́ lówó lánàá náà. ẹ wọ́n sọ sítórí ẹ̀ ó wà ní page eight. pé kí ni. wọ́n ló gbàṣẹ́ wò sọ. èmi. kùtì. àgbà. báwo. ike owó kò béwu dé. àlàyé àlàyé bí ọ̀rọ̀ tí ń bá yín sọ lórí fóònù èmi ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé no party party for jọ̀ǹkù ni ìyàwó mi tó dà mí mo pa ẹ̀gbọ́n bàbá mi tó dà mí mo fẹ́ jẹ́ èyí lẹ̀ ìyá mi nìkan ṣoṣo fún ara rẹ̀ parẹ́ lọ́hùn ìjọba kútì nation. kútì. àgbà. ọkọ tó ṣe gangan ló dá na sikiru so na im better torí wọ́n ní pé ìrókò tó bá gbàbọ̀dé a máa ń bẹ dá ẹ nà ó. àwọn bọ́ ẹsẹ̀ tó dalẹ̀ nǹkan torí ẹ̀rù kún ní gbogbo wọn ó yẹ kán lọ sí. ayí ayí sí jíà wọn pátápátá ni mo ti pàdánù ìjọba kútì kùtì kùtì kùtì ní kùtì ní sùn. ọmọ mi nà ọmọ ẹni àpótí ìwà ìdí ìlú ìwò tó dúró ti kanra ti kanra tó wọ́n tó bá tẹ àti lọ tágbàdà bàbá tẹ afẹ́jẹ ẹ̀rọ serious wa wey we don sell Kuti na wicked word ọ̀rẹ́ náà fi jẹ́ pé ọmọ ilé kò gbọ́dọ̀ na trust them bodies so Kuti kìnìún four one one sí mi. àgbà kò sí fún ọ̀hún kankan àgbà mo ti dé mo ti ṣe tán mo fẹ́ máa yin kala ṣì mo fẹ́ go international àgbà ni mo fẹ́ máa yin tàtàrà tàṣẹ. mi ò ṣe sí ṣì mọ̀ mi ò ṣe gbogbo postmodern yẹn yẹn ò fẹ́ mi. o ti fẹ́ sí mi. mo fẹ́ máa yin kala ṣì british president ọmọ mi ṣé ó dá ẹ lójú already wọ́n full ground kan. ṣé nǹkan tó fẹ́ ni. àgbà tí mo fẹ́ ni àgbà mọ̀ bọ́yìn mi kàn kí yìnbọn ni. èso ọ̀bù rẹ di. àgbà mọ̀ bọ́yìn mi kàn kí ni o. èso ọ̀bù rẹ di. àgbà mọ̀ bọ́yìn mi kí ni ẹ dán mi wò mo fẹ́ máa ń tàtàràtà. àwọn aláyé hmm, àti hmm, àsopọ̀ tiẹ̀. Ah, àgbà. ṣe àgbà tàbí mi kò ní nínú mẹ́ta péré ni mo ṣe. kò yé mi àgbà kó mi ni o. afẹ́fẹ́ ti fẹ́ ilé lókun má lọ ilé lókun mọ́. ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tó fẹ́ ilé lọ́sà máa fẹ́ ilé lọ́sà mọ́ ọ̀dọ̀ mi ni kò máa fẹ́ bọ̀ wá. bí dáadáa bìrì bá lùgì àfẹ́kù. àpá káwa yìí ni ayi ayi kẹwàdà àgbọ̀tí wà ìdíjà òde òde ọkà òkòdò mọ́lú gbèsè ti ti dálẹ̀ gbọ̀ngàn ilẹ̀ gbà mí o òkè gbà mí náà ọ̀tún gbà mí òsì gbà mí àmọ́ bá ká mi mọ́. àgò àgò onílé mọ kágò kí n tó wọlé Ago àlàbòde oṣù ajá oṣù pamọ́ bodè fọlọ́run ọba mo jẹun gbogbo lódindi lódindi mo jẹun gbogbo lédìdì lédìdì mo jẹ gbogbo èjì mo yó bárabára nípa ńlá orúkọ tá a forí àyànmọ̀ orúkọ tá a pe lẹ́lẹ̀ oríta ìgbéni sọ́nà jẹ́ òǹfààfà mi fà á. ṣẹ́ni orí ẹ̀ máa ṣe yẹrẹ fún President! dàpọ̀ ọ̀tá pọ̀ wọ́n pọ̀. fún ìgbà ìkẹyìn. bí a rí ẹnikẹ́ni nínú ìpéjọpọ̀ yìí tí kò fẹ́ kí a so arábìnrin Tinúkẹ́ owó kò níran pẹ̀lú arákùnrin wa Lékan Ọládipúpọ̀ papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya kó ti ìwòyí sọ àbí kó pẹnu rẹ̀ mọ́ láéláé. kò ní ọ. Master! Shadi!

bá wọn sọ̀rọ̀ látẹ̀kọ̀ wọ́n ní gbogbo àdúrà tẹ̀tà ó ti kéré jù fún arábìnrin tó ń pariwo ikú ni ikú ni ikú ni. ikú ni o. ikú ni o. Ah! ní ayé tá à gbé ìgbẹ̀yìn la wa ìgbẹ̀yìn ayé ayé ti fẹ́ parẹ́. ìjọba fi ọ̀dà jáde kọ̀ mọ́. ibi ni mo gbà wọlé náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ náà ni màá padà gbà jáde. ó ṣe kí ni ọ̀ jáde bó bá jáde kú ni. yànà ọrùn. ẹjọ́ kébí ló pọ́ máa sọ pé gbàlàmàdé yànà ọba wọ́n ní gbàlàmàdé yànà ọrùn. lórí ẹtẹkẹtẹ kò lè dúró o ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀rọ̀ ni ó forí ara ẹ̀ torí olúwa lèmi bá dúró ṣótó ẹ báyìí o ọkọ wèrè. Oh no!